وعلى آله وصحبه وسلم تسليما كثيرا مؤبدا أمة إيمان أوصيكم ونفسي بتقوى الله بهذا أوصى ربنا سبحانه وتعالى الأولين والآخرين وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ولله ما في السماوات وما في الأرض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 رؤوفا رحيما كما مداه ربه سبحانه وتعالى ونعته لنا سبحانه وتعالى في أواخر سورة التوبة كان رسول الله صلى الله عليه وسلم يحذر هذه الأمة متى ما وقع بأرض كانوا بها الوباء أو طاعون أو وجع ألا يخرج أحد من هذه المدينة فرارا من قدر الله سبحانه وتعالى فربنا سبحانه وتعالى إذا قدر شيئا فإنه يمكن هذا القدر متى ما جاء حينه وجاء وقته وكذلك كان رسول الله صلى الله عليه وسلم يمنع من كان خارج هذه المدينة أن يقدم عليها فكان رسول الله صلى الله عليه وسلم ينهانا عن ذلك كل هذا يدور حول قول الرسول حول قول الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ولا تلقوا بأيديكم إلى التالكة عباد الله لكن رأينا من أصحاب رسول الله صلى الله عليه وسلم من وقع الوباء والوجع بأرض كانوا بها وسألوا الرحمن سبحانه وتعالى أن يقسم لهم نصيبهم وحظهم من هذا الوباء لعلهم يريدون بهذا نيل الشهادة التي ضمنها رسول الله صلى الله عليه وسلم لكل عبد مؤمن مات متعونا وكذلك رأينا من هؤلاء أي من أصحاب رسول الله صلى الله عليه وسلم من لم يرى هذا حراما ويرى القدوم على مثل هذه البلاد أو على مثل هذه الأراضي مما نهى عنه صلى الله عليه وسلم للتنزيه لا للتحريم لكن دونكم أخبار هؤلاء الصحابة رضوان الله عليهم أجمعين أقول فرصة هذا مسلمي أتوا لكي كرات جرفان النبي صلى الله عليه وسلم أنت الله عنات بما جاك مبوا الله سبحانه وتعالى في جواب السورة بيو رينا توران النبي كالوك بي ما جواب بدا جسيا في مئتين بكنا bani salikun kí àtàwọn àti sọ̀hábà rẹ̀ wá kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ́ pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam ẹ̀yọ́ màyà nú ẹ̀sìn mo ń fi àsìkò ìran mi ti bẹ̀rù allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí mo ṣe ń rìn lẹ́lẹ̀ ti bẹ̀rù allah subhanahu wa ta'ala ọ̀pọ̀ aláṣẹ ká bẹ̀rù ẹ̀ láì mẹ́yọ̀nà alukur'an gbogbo gbala ara ọ̀rọ̀ sẹ̀sì kọ́mọ jẹ́ pé ìpayà wa pẹ̀lú allah subhanahu wa ta'ala inú masalasi náà ni ọmọ bàbá tí wọ́n ń jáde ń bẹ̀ á máa ṣe nǹkan mi níbi khushu'un nifaq ká máa bẹ̀rù rẹ̀ níbẹ̀rù ti àbòsí níbẹ̀rù ti mànàfíkì níbi ìpayà rẹ̀ jẹ́ kọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ ọ́ dáa ju gbangba wa lọ wọ́n láàjọ kan sọ rẹ̀ oníranà àdẹ́wò ní bẹ̀rẹ̀ wà lọ subhanahu wa ta'ala má fi kankan bẹ̀ tú àṣírí ìmánì wa sádàkùn máa mánéjì wa lọ báyìí káfí lè tasórí ìyọnú rẹ̀ la hawla wala quwwata illa billah annabi rahma nàbíyù tawba anabi sallallahu alayhi wa sallam a ní n tó fi wá sórí rẹ̀ n tó ní di ká gbọ́yé ni torí tẹ́yìn ọba ti gbọ́yé òdi tí a sọ àsìlámù sọ olóńtọ̀ wọn máa ṣe tí bá tó wá ń sọ di rẹ̀ yóò tún máa wá bí Allah subhanahu wípé jóòmù ọ̀tán sórí tó ń ṣe torí yóò rí sí dáadáa a sì jẹ́ àmà wípé àìní sí ànábì mímà lẹ́yìn ànábì sallallahu alayhi ó tún jẹ́ àmà wípé àpẹẹrẹ ni pé ntọ́lọ́ ń fọ́nà sàlám a máa rí ìntà ìmọ̀ ìsìn Allah subhanahu wa ta'ala ń bẹ̀ títí èdè ọ̀gbìn àdìkì àmà kò sí nkẹ́kẹ́ tó lè ṣẹlẹ̀ tí ò ní jẹ́ wípé a ti rí ntàṣà ń filẹ̀ fún wa a rí ẹ̀kọ́ ń bẹ̀ a bẹ̀rẹ̀ láti bí júmọ̀ àtúntí ń bi mẹ́ta sí mẹ́rin sẹ́yìn nípa ọ̀rọ̀ àjàkálẹ̀ àrùn tó bẹ́yọ síta yìí bó ti ẹ̀jẹ̀ wípé laysa bi walidi hadal waqt kìí sọmọ tuntun wọn ọ̀sẹ̀ bí wọ́n ti bí ẹ̀bùlá ìsáyé láti 1976 tá a lè pè ní 38 years ago báyìí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀là ilé ní wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ láti rè wọ́n kí wọ́n lè bá àmọ́ jẹ́ ọ̀tà fún ànábì wọ́n sì fún wí ẹ̀rí kan wọ́n àgbélé ẹ̀ lọ wípé sẹ́rẹ̀ ń tẹ́ ń sọ̀rọ̀ yìí o authority ni tí bá ti ń sọ̀rọ̀ ẹni nítorí ọmọ sọ ẹ gbọ́dọ̀ yẹ lọ́wọ́ rẹ̀ wò awa ti wá fi ntọ́jẹ́ ntọ́lọ́n fún sàlám àfihàn bírákẹ́tì bẹ́ẹ̀ yàn bá ń gba professorship lórí English language ó lè gbà kọ́dà gbogbo nítorí ó wí bóní bẹ̀bẹ̀ tó ó ti nítumọ̀ míì kí wọ́n bá kọ́lẹ̀ wọ́n fún tuma ọ̀dọ̀ wọn léyìn ṣùgbọ́n tọ́lọ́n fún nabi sallallahu alayhi wa sallam kò sí oyè tí wọ́n lè fún ẹnìkan lórí rẹ̀ honorary degree ni àfikọ́ mọ́ sí ila ni ní rẹ̀ tí ó tó ṣe ìtọ́lọ́n fún nabi ó clear débi wípé ẹnìkan ò free láti máa fi kún láti máa yọ kúrò pòròfẹ́sọ̀ kan ronú jọ kan lónìí ọ̀dà àkóbúrú gbogbo ohun tí àwọn èèyàn ń pè ní sit down stand up òun kàn ronú sí òun ronú wípé ń gbé pé ẹni tí bá ń bẹ lórí ìdùn òun náà ni wọ́n sọ fún pé síìtì so down tí ó tẹ̀lé síìtì òun rí sí tautology superfluousness ni ẹ̀yọ́ kú mẹ́ nítorí wípé àti gbọ́ yẹ́pẹ́ ẹni tí ń bẹ nídùú ni wọ́n sọ pé síìtì fún ẹ̀yọ́ dáhùn kú mẹ́ bó bá proof ẹ̀ bá láàrin pé ah, emeritus professor à ah, àwọn ilé ìtúnṣe professor lásán fec wà láìkọ̀ wọnú ẹ̀sìn ọlọ́run tí wọ́n bá ní ẹnìkan dọ́kítọ́rù ni tí wọ́n bá ní ẹnìkan alustaafu ni ọwọ́ àgbà lórí ìṣẹ̀ríà kò gbọ́dọ̀ wí nkankan ju ntànàbí ti sọ́ọ́lẹ̀ lọ tó bá ní pé ìwé ẹ̀rí ń gun òǹpọ̀ ń fẹ́ sọ nǹkan tó yàtọ̀ sí dára bí sọ ẹ̀ sì rí pé ẹ̀sìn ó sì mọ̀tún láti lójú ẹsẹ̀ àwọn ará èèyàn tó sọ ọ̀yà mẹ́lẹ̀ iwájú ta rẹ̀ wọ́n ní kí wọ́n fẹ́ sọ olóhùn fẹ́ ìpaléyà ni ẹ̀ ṣe kí ni ó ní ẹgbàtẹ́ yìí ò ní bóde alustad adoktor asheik kìnnìkan ni wọ́n sọ pé èèyàn lè ṣe bẹ́ẹ̀ àwọn ẹ̀dẹ̀ ti dọ̀tọ́rìtì mi tí wọ́n ti gbà wíyà dìde níbi ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run nínú ẹ̀sìn ẹ̀rí wípé èpè ní ọ̀kọ̀ọ̀kọ̀ máa gbà ṣáájú káyọ̀ pé sọ́wọ́n burúkú ni ni sọ́wọ́n ní ẹran sí ya ni ìdán ìlà fi gbọ́dọ̀ wà lá hadar láyé ní ìsìn àwọn kan ti bẹ́ bóde wọ́n lè gbọ́dọ̀ bọ́ ọmọ wọ́n bẹ́ bóde wọ́n lè gbọ́dọ̀ dìmọ́ra yín mọ́ kí clear sí wa wípé júzùwù kan ni nínú àlùwàbá tí wọ́n bá pè nǹkan ní tọ̀rán táwọn Yorùbá máa ń pè ní ìgbóná ajé àmọ̀ wípé gígé kan ló ná nínú tí a ń pè ní àjàkálẹ̀ àrùn ṣùgbọ́n tọ̀ọ̀rùn yìí a pín sáìmẹ́yẹ ọ̀nà ní júmọ́ àtọ́lọ wípé ìbánisọ̀tà látọ̀dọ̀ ṣaitan ìbẹ̀m̀bẹ̀ wáxù àdá ìkùn mímẹ́rin من الشياطين هذا من حديث أبي, أبي موسى الأشعري رضي الله تعالى عنه والحديث مخرج في المسند أحمد بإسناد صحيح anabi ní ọgbẹ́ kan ni wákùsù lọ́dọ̀ lábáwá tí wọ́n bá bẹ́ nǹkan lọ́gbẹ́ tí ọ̀wà hàn àmì tí wọ́n ní kìí tó sọ bẹ́ẹ̀ ta ọgbẹ́ ẹnu ni tọ́jọ́ wípé àdìjẹnu ní ọ̀mà ṣe bá ń fáwọn èèyàn lọ ìdán arẹ́rì fọyàn a tún rí ẹ̀rí wípé a ti rínú àwọn ànábì ọlọ́run táwọn èèyàn rẹ̀ sẹ́ tọ́jọ́ wípé ó wípé ìyàtọ̀ lọ́n fẹ́ fi jẹ wọ́n nínú nǹkan mẹ́ta tí wọ́n ní ó mú yìí kí gbòná wa kí àjàkálẹ̀ ọ̀ràn wa pa wọn ó pè àwọn ju kọjá pé ọ̀tà ni ó wà òun àwọn lọ arẹ́rì fún bákan náà atúrí ẹ̀rí fún wípé arọ́sára máa fi báwọn èèyàn jà ṣùgbọ́n a ní tọ̀ọ̀rùnù kan tó jẹ́ pé ọ̀pọ̀pọ̀ àwọn àfa tọ̀ọ̀rùnù tọ̀ọ̀rùnù ni à ń pè à ń pè ní tọ̀ọ̀rùnù amwas nabi sallallahu alayhi wa sallam àkọ́kọ́ àti jẹ́ àmọ̀ wípé ìgbà míì ń bẹ tó jẹ́ pé àjàkálẹ̀ àrùn irú ebola alẹ́pẹ̀lẹ́tọ̀ ọ̀run fún ni torí wípé kúlù tọ̀ọ̀rún ní wàbá ọ́n wà lẹ́yìnsà kúlù wàbá ń ti clear tí wọ́n bá pé àjàkálẹ̀ àrùn ìgbóná tọ̀ọ̀rún tá à ẹ̀ àjàkálẹ̀ àrùn ẹ̀bọ́là ń ẹ̀ coronavirus ìbẹ̀nú ẹ̀ tọ́jà ní China ní nǹkan bí ọdún mélòó sẹ́yìn ó wọ Saudiya ní nǹkan bí ọdún tó lọ ṣùgbọ́n lọ́n bá ní mú kú corona kí ni yóò coronavirus oríṣiríṣi ní ń jà kí ṣùgbọ́n kí ló kan àwa pẹ̀lú ẹ̀sìn tá a fẹ́ fi rójú rí Allah subhanahu wa ta'ala tọ̀rún kan wá ṣẹlẹ̀ tọ́ yẹ pé àwọn tó lé twenty thousand nínú àmùsùlùmí ní ẹkún bẹ́ẹ̀ ọdún wo ni ní àwa ọdún samani ashrota minal hijra eighteen years tasam sí hijra tí ó máa túmọ̀ bíi ọdún kẹjọ tasam papòdà salawatullahi wa salam alayhi akpẹ́kọ̀ àwọn àfáà ní amuwas wọ́n ní kọ́ríyà kani ní qaribatun min Damashqa nafsu jábíyà nítorí pé lásìkò yẹn àwọn ìlú kan bẹ̀ tọ́já wípé ṣáàmù kó wọn sínú jaabiya mbembe, damashiko mbembe, falastin imbembe, kansirin imbembe. apá kan ní amuwasu yẹn ó kọ ọ̀kan náà àwọn fílẹ́jìsì tí ọ rọ kiriká sáàmù gbàdá yìí abọ́kùnrin àfa àti ẹ̀ní àdánwò tó dé yìí ní ẹ fi yọ ó kọ láti bẹ̀ ṣùgbọ́n ó kọ yìí wọ́n sọ́pọ̀ láti bí nǹkan méjì áàmù kí nǹkan kárí wáàsà kéyìn òpin tiẹ̀ mbí nǹkan wọ́n wá ń pè ní tọ̀rúnù àmúwàs tọ́hún ti pé ń gbòde kọfẹ́ ẹ̀sẹ̀ tí òpin tiẹ̀ mbẹ́ kí kí nǹkan ó bo nǹkan hada wàsáni bi nafsi wàsáni bi thawbi wàsáni bi mali wàsáni bi ó mi pẹ̀lú o dúkìá rẹ̀ ó kún mi pẹ̀lú owó rẹ̀ ó kún mi pẹ̀lú aṣọ rẹ̀ mi pípọ̀ ala kulli nǹkan ìṣẹ̀lẹ̀ ní sham kí ló fa sábàbí sísẹlẹ̀ rẹ̀ tó ń ti bẹ́ẹ̀ wọ́n sì ń pè tọ̀rún tá a bá mọ sábàbí sísẹlẹ̀ rẹ̀ yóò jẹ́ àmọ́ gbogbo àwọn atótónu tó lọ ní jimá kẹta nípa pé fárúkù wo ní ń bẹ láàrin àlùwàbá àti tọ̀rún tó bá sàásílám àìmọye àjàkálẹ̀ àrùn ìlọ́jà ní Mẹ́dínà àníbi sọ pé tọ̀rún ò ní wọ́bẹ̀ nítorí pé tọ̀rún tí à ń sàn sọ pé kò ní wọ Mẹ́dínà yìí ó ní bá ṣe pẹ̀lú kí ni o àṣàyàpín àlìjẹ̀nú àtàwọn èèyàn rẹ̀ ọ̀sán ti bẹ̀rù sọ̀tàlá ṣùgbọ́n a ní amúrọ̀mádà asàlàyé rẹ̀ ọdún wo ló ṣẹlẹ̀ tó sì jẹ́ wípé wàhálà yìí lọ bíi nine months débi pé umaru ń gbà náà ó chẹ́ǹgì tó dẹ́ pé àwọ̀ rẹ̀ kúò ní àwọ̀ lárúbáwá tọ́jú àmìlẹ̀ nùmílẹ̀ ooru tó jẹ́ pé ẹni tó dúró nítọ́ yẹ kọ́kọ́ máa dẹ́ngbà náà ooru tìrú rí kọjá ìfẹnusọ àwọn bọ̀ kí ló fà àwọn róòmù wọ́n gbógun ti mùsùlùmí wípé ẹ ní rí mú mi àwọn mùsùlùmí wọ́n dojú kọ wọn lẹ́yìn abubakar radiyallahu ta'ala arda Khalid bin Walid in ni ó fi ṣe olórí wọn bẹ̀ nítorí wípé alọ́sọ̀tálà ń fún ní ẹ̀bùn ogun jíjà ṣùgbọ́n Abu Ubaida Umaru padà lo kó wọn máa jẹ́ olórí padà ṣùgbọ́n ẹni tí Umaru ṣe ni wípé ó pín ṣáàmù sí gbogbo àwọn alu tí ń bẹ ní gbogbo ẹ̀gbẹ̀gbẹ̀ rẹ̀ fún ìlú kọ̀ọ̀kan ní olórí ogun lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n wá ń pín àníró àsáwùlẹ̀ àjìnáàdì nínú ọ̀rọ̀ àjìnáàdì Yazid ibn Abi Sufyan ń bẹ́nu wọn Mu'adh ibn Jabal ń bẹ nu wọn Khalid Walid ń bẹ nu wọn Abu Ubaidata ń bẹ nu wọn radiyallahu ta'ala anhum ajma'in wa ghayruhum Sharhabil ń bẹ nu wọn. àwọn èèyàn yìí wọ́n wà ń bẹ níbo sísà ìdójúkọ tá mùsùlùmí dojúkọ àwọn kèfèrí tá kèfèrí náà dojúkọ wọn ogun ìní agbára lẹ́yìn ọ̀rẹ́ yìí àìmọye èèyàn ìlókù ṣùgbọ́n àṣàṣàlà ń padà wá fi hàn mùsùlùmí ó fi hàn borí ṣùgbọ́n gbà ń pààyàn lẹ́rọ rẹrẹ ilẹ̀ ń bẹ tí wọ́n lè máa bo àwọn òkú sí ṣùgbọ́n ta ni ọ̀gbẹ́lẹ̀ àwọn tó kù lógun wọ́n dẹni tí ogun papù tọ́jọ́ wípé wọ́n ti da ara ọ̀pọ̀lọpọ̀ òjò wá mọ́ àwọn jútha ju sáfìn yẹn nílẹ̀ gbogbo àwọn èèyàn tí wọ́n wá ń jẹrà mẹ́lẹ̀ sí nǹkan kẹ́ yìí òjò ń pa wọ́n mẹ́lẹ̀ òórùn rà mọ́ kọ̀ pẹ́ rẹ̀ afẹ́fẹ́ bàjẹ́ jẹ̀mọ́ kí ló ní bá ṣe pẹ̀lẹ́ ìjànú bí eléyìí òǹgẹ̀ ló sábà bí wàbáwù sham tàbí wájáwù sham a sì ń pè ní tọ̀ọ̀rùnù àmúwásí. táyì àjẹkẹ́lẹ́ àrùn ìwádé dídé tájà kárùn ìdé ẹ̀ẹ̀mejì òlọ́wà ọkọ̀ ṣẹlẹ̀ ní Muharram ní ọdún méjìdínlógún tánṣàm ti ṣe é jọrọ nígbà tó sásẹ̀lẹ̀ bẹ́ẹ̀ Amirul Mu'minin Umar al-Khattab radiyallahu ta'ala anhu òun wá jáde kúrò ní Mẹ́dínà قاصدا الشام ما أقدمه الشام إلا إصلاح أمور المسلمين àwọn tí wọ́n palógun dúkìá wọn dá wà láàlẹ̀ ọ̀dà ìmọ̀sáìlú lẹ̀ bó wọn sì ṣe pín gún wọn wọ́n ti ní àwọn ogún kan tí ó sì pẹ̀ láwọn èèyàn wọn bó wọn sì yanjú ogun eléyìí وجاء في الصحيح عند المخرم تعالى من حديث ابن عباس رضي الله تعالى عن وارضاهما وان خرج امير المؤمنين عمر الخطاب رضي الله تعالى عنه الى الشام عمر جاد انت لات مدينه ان بني الشام ان بني الشام حتى اذا بلغ بسرق àmì máa ń fún rọ́ rẹ̀ ní fatia ṣùgbọ́n àwọn àfa àlè ń tó fẹsẹ̀ múlẹ̀ ìròyìn ti dé látọ̀rọ̀ àbú ubaida ẹ méjì àmì mùmìnín kọ́ wọ ṣáàmù o wà jẹ́mà àbú ubaida ta umara al-ajinad umara adush àwọn tí wọ́n jẹ́ olórí àwọn ọmọ ogun ní kọ̀ọ̀kan àbú ubaida ti kó gbọ́n jọ okùn àsẹ́yìn wọ́n bá lọ pàdé amiru nurin ní saruk ìyẹn umar bin khattab radiyallahu ta'ala wọ́n ní ya amiru al innahu qad waqa'a bisham waba'un inú riwaya mi waja'un ni riwaya mi ta'unun àjàkálẹ̀ àrùn tá a taa rẹ̀ ń jà lọ báyìí ini sham to de ni agbara àwọn èèyàn sáà ń kú wọ́n sáà ń ni kí lè wá àwọn ah, ah, kan yá ìmáàmù mi ilà antarjia ilà madina padà madina àti àwọn ogun lọ́gọ̀ tí a jẹ́ sọ́mọ́ sàlám tó kú lẹ́yìn dán padà sí madina ah amirul mu'minin ní ọ̀dà èmi náà ọ̀dà jáde madina ibi tí mo sì ń lọ yìí àjọsọ bí tá lọ àwọn tí ẹ sì tẹ̀lé mi náà mọ̀ bí tá lọ faqal ud'uli almuhajirin al-awwalin ọ̀rọ̀ dojú ẹ̀ èmi náà kàn lè tẹ́kì tí ṣe báwọn ushawiruhum fil amr bal man wa afdal minni amara sallam bi mushawarati ahlihi wa ashabihi qabla an yuqdima ala shay min al-umur amsa sallam ga tó dáa jù lọ amsa ni kọ́ máa gbàmọ́ra làwọn afáàfin ní gbogbo olórí tó bá jẹ́ wípé kì í ntọba fẹ́ ẹni máa ṣe fàfi ìṣàbàwùn bí fìràwùn lẹ́ànà làwù lẹ́ànà lè fìràwùn kọ́ ìdàtàn kọ̀bí hàtàn wọn ni kọ́ ìdà kan bẹ̀ tẹ́ ń pè ní kọ́ ìdà fìràwùn yíyà òun náà ni má òrìkún ilà má arọ wà má àdínkùn ilà sàbílà rọṣad bó ṣe fáwọn yàrá rẹ nù fìràwùn náà máa sọ fáwọn àyìnyàn rẹ wípé ntí ntí n bá ti kọ́ da ọ̀dà náà nù ẹnìkan mọ̀ wá pé ẹ ẹ ẹjọ ẹ ẹ ẹ ẹgẹwẹ́ umaru káwé ẹjọ àwọn tí wọ́n kọ́kọ́ ṣe hijirọ́ tí wọ́n kú láyé ńgbà náà lẹ́yìn rẹ̀ nínú àtẹ́jọ wa torí wípé wọ́n ní ọlá tó ga pọ̀ lọ́dọ̀ umar nítorí wípé nígbà tí ojú ń pọn igun ẹ̀sìn àwọn àwòrítọ́ bá bára ní ẹ sàbùkíyà ń bẹ fún wa umaru ni wọ́kọ́ bó ń kún wa wa àwọn àjọ jókòó pé ọ̀rọ̀ ló dé yìí o ṣáàmù la fẹ́ wọ̀ yìí ntí ẹwí tí ẹwí ń tó sì gbé wa àlámọ̀rí ẹ̀sìn ni só sì wà bá mu ká wá padà ah. làwọn kan bá ní pípadà ti jẹ́ kharat li islahi. أمور المسلمين لا نرجع أبدا تقدم وادخل الشام ويا بواجو ما هو شامله أو أي ناس يعني سالين يري نرى ما كل يعني أو سوا نرى كوني سوا كوني سوا mọ́rùn ní ẹ̀kárì náà kan ní gbogbo ń táwọn eléyìí sọ yìí àwọn ò farama wọ́n ní kí lóríta yìí fi farama ah. wọ́n ní la narak illa an tarji'a bin nas padà hada baqiyatu nas wa ashab rasulillahi sallallahu alaihi wasallam àwọn tó kù tí ẹ lè sọ wípé Ọlọ́run fi mẹ́sìn dùn lórílẹ̀ lónìí àwọn àfẹ́ẹ̀sìn ló kó lẹ́yìn àwọn aládìísì ló kó lẹ́yìn àwọn òkúrẹ́rì ló kó lẹ́yìn àtàwọn tó jẹ́ wípé tí wọ́n bá ní àwọn ọmọ àyádànú ẹ̀sìn káfà náà kúra táwọn ilé ìbá kúrì ìsìn àwọn ní ọmọ darí ètò ẹ̀sìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kèésì ìse pé àgbọ̀ pé wà láti ṣẹlẹ̀ àti gbọ́ ní ìsìn in táwọn rí ni wípé padà mọ́ wòṣá nígbà tó di wípé ohun èyí ọ̀dọ́dọ́ra wọn Umaru ní irtafi'u anni ẹ máa lọ àwọn Umar nígbà wọn ni li al-ansar ẹ bá ń pè àwọn ansari wọ́n pa àwọn náà di. shawarahum amirul mu'minin kama shawara almuhajirina alawwalin ó shawara tiwọn náà kí lè rí sí báyìí báyìí báyìí báyìí báyìí kò sọ òpin náà táwọn ti. fakhtalafu kama ikhtalafa aslafuhum àwọn tí mo náà kọ́ pé náà bọ́ọ̀ náà ṣe sọ pé àpàkàtúntì ah, à ó sì á padà ọ̀rọ̀ mùsùlùmí kọjá gbọ́lé táwọn bá yanjú ẹ̀ tàbí tó fẹ́ yanjú ẹ̀ táwọn bá sá tàbí tó fẹ́ korí bọ̀. àwọn kan ní kápẹ́ ntẹ́yìn náà wì nù hmm. ẹ̀sìn nídìí àwọn tí Umaru kó lẹ́yìn o àwọn ẹ̀sìn náà rèé o àwọn agbárí tí wọ́n de Kùránì mọ́lẹ̀ rèé o àwọn táàdì sì ń bẹ lórí wọn rèé o àwọn tí ọjọ́ pé wọ́n máa kò mú òkun bó àmì ìṣèlú ayé rèé o ah, ah. ọ̀rọ̀ máa bá tó di wòmí wọ̀ nígbà tí pé òun tó fẹ́ máa lókè umaru ní irtafi anni ẹ máa lọ aná àtọ lọ ọba ní uduruli mashakota alfathi àwọn tí ó jẹ́ àgbàlagbà tí wọ́n bá nafsa sallam wà ní fatihu makka apá ka àfa yẹ pé maka ni ẹ ti gbà sílámù àgbàlagbà ni ẹ tipẹ́tipẹ́ ṣùgbọ́n nǹkan kan sí kejì kò jẹ́ wọ́n ti gbẹ̀sìn wọ́n sì ní ẹ wọ́n sì jẹ́ nítorí ọpọlọ wọ́n ní sùúrù ẹ bá ń pa àwọn eléyìí náà n gbọ́ tẹnu wọn nígbà ọ̀yá nígbà tó tiẹ̀ pe àwọn eléyìí akakọ tiẹ̀ ṣe yapẹ́ ẹnu tiẹ̀ ń tàn wípé kó àwọn èèyàn padà má kó wọn wọ bi tí umar wa ni inni musbihun ala dhahrin in tó kú báyìí ní ìsìn ò ní pé ńgọ̀ ọba di lọ́la tá a bá súnmọ́ jùmọ́ ẹ̀ẹ́rì ń tí ń ṣe inú rìwáyà mi ń tí ń bá ti ṣe òun náà ni ẹjẹ́ á ṣe ṣùgbọ́n tí mo ni wípé a padà. faqala Abu Ubayda Abu Ubayda bá ní asirọ́ọ̀ min qadarillah ya amiral mu'minin he umar ah ṣe bí n tí Allah subhanahu wa ta'ala bá ní yóò sí ọ ní yóò sí ọ àwọn bọ̀ nbí tá a bọ̀ ṣé wọn náà máa sá fún kádàrà ọlọ́run bá tí bá ń bẹ nù kádàrà pé nǹkan kan sí ọ àti àti ẹ tẹ̀lé ìyẹn kò ní sí àn tí bá sì ń bẹ ń bẹ pé yóò ṣe yín ẹ padà ẹ padà yóò kù ṣe yín ọ̀rọ̀ ìwà ká Umaru la ó wá ní law ghayruka qala hadha ìtumọ̀ táwọn afọ àfọpọ̀ apá kan ní ìtumọ̀ ẹni wípé ah! kó sì jẹ ntí ọ̀ jẹrú wà Abu Ubaida lọ́sọ̀rọ̀ gbólóyè àní rí sọ̀rọ̀ torá ti wò wípé mélòó ní ìmánì rẹ̀ kí sì ni tó fi mẹ́yìn mi gan sẹ́sìn ọlọ́run apá kan sọ báwọn apá kan ní àbúrò bẹ́ẹ̀ dá ọmọ torí pọ̀ lọ́wọ́ mi o tó bá jẹ́ lómi ìlọsọ ah, yọ ọmọ jẹ́ kiri yàwó mi n sáfún kádàrà ọlọ́run bá nàfírù mi kọ́dàrí là ilá kọ́dàrí là wọ́n rò wá darí pẹ̀lú ọ̀rọ̀ tó mi agbára bí padà wáyé asákò ń kan padà sí bíi kíni o kádàrá ni kápẹ́ tí ń ṣẹlẹ̀ yóò mú wa nǹkan wà ń sáfún yóò mú wa kápẹ́ kò ní ìmú wa kò ní ìmú wa iye ò dá wa lójú wọ́n jọ ń sọ lẹ́yìn láàrin ara wọn fàjá abdulrahman ibn awf wa kana mutagayyiban li ba'di hajatihi abdulrahman ibn awf bade òun sì lọ gbọ́ bùkátà kan tẹ́lẹ̀ kò sí pẹ̀lú gbogbo dáílọ́jì yẹn láti bẹ̀rẹ̀ kò sí pẹ̀lú wọn lọ́ba ní à ah, kí ni wọ́n ń fà mí àbúrò mi àtàwọn èèyàn ní ah, ọba mi à ah, ọba ní inna indi ilman aw inna li fi hada mo nímọ̀ kan pàǹtẹ̀ ń fa láàrin ara yín àwọn àfáà ní ara àpọ́nlé tí ń bẹ lọ́dọ̀ àwọn sọ̀hábà sí ànábì ọ̀gá pọ̀ ọ̀rọ̀ ànábì lọ́fẹ́ sọ o wọn wà sáyé làmọ́lẹ̀ gbà mọ bá di ìfìkan lọ́rẹ̀ ọwọ́ á ní mo ní ìmọ̀ kan ànábì náà ní fi ń palẹ̀ o wípé àníṣà sáà sọ wípé èyí tí ń jẹ́ àlùwàbá àjàkálẹ̀ àrùn ìdá sami'tum bihi bi ardin wa antum biha ìdáwọ́pọ̀ àbí ardin antum biha tó bá ṣẹlẹ̀ nílùú tó jẹ́ pé ẹwà ń bẹ ọ̀rẹ́dì tó ṣẹlẹ̀ báyé ń bẹ fàlà tẹ́kùdàmú aléyà ẹ má wọ ìlú wọn safilati tó bá ṣẹlẹ̀ níbi ìlú tí ẹ wà fàlà tẹ́kùdù minha ẹ má jáde kúrò nílùú wọn ẹwà ń bẹ wàyídà sami'tum bihi bi ardin tẹ́ ẹ bá wá gbọ́ pé kí ní ìwọ ìlú kan tí ẹ sì ṣebi tẹ́ ẹ wà fala taqdamu alayha ẹ má lọ ọ̀lù ẹ ti gbọ́ wípé àjàkálẹ̀ àrùn ti ń jà yìí tọ́ba wà níbi tẹ́ ẹ wà tọba yín bẹ ẹ má jáde kú mẹ́ bákan náà tọ́ba sì jẹ́ wípé kèése lu yín lọ́wọ́ tẹ́ǹfẹ̀ tí kọ̀pọ̀ wà ń lù kàn ẹ má wọ̀ yìí lóhùn. abrahamu wá fẹ́ parí àdìsẹ́ wa ní fìrọ́rọ̀ minhu ní ti pé ẹ ń sa níbi ntọ́lọ̀ ń lè kádàrá yín mẹ́ pẹ̀lú bẹ́ẹ̀ ọ̀rọ̀ rí lódìdí lọ́rọ̀ àwọn afá. fàtàlàfà lè ilm qadiman wa hadithan àwọn sọ̀hábà wọ́n fi wọ́n sì yàpẹ̀ lórí ọ̀rọ̀ àwọn tó wá lẹ́yìn wọn náà wọ́n sì yàpẹ̀ rí wípé èyí tí a sàn sọ ànálù yìí hali tahrim ṣé èèwọ̀ ni kéèyàn wọ ẹni ìlú tí àwọn bá ti gbọ́ wípé àjẹkẹ́lẹ́ àwọn bẹ́ńbẹ́ ṣé èèwọ̀ sì ni kéèyàn jáde lẹ́ni ìlú tí àwọn bá gbọ́ pé àjàkálẹ̀ àwọn ọ̀nbẹ̀ńbẹ́ àwàmọ̀ àkọ́kọ́ àwọn kẹ́kẹ́ ṣẹlẹ̀ kó tó di pé à ń pin tí àwọn àáfàá mú wa tó sì ní ìdí kánà bá lè rí Umar bin Khattab radiyallahu ta'ala anhu ọkọ̀ lẹ́tà kan Abu Ubaida lẹ́yìn ìgbà tí wọ́n ti jọ gbọ́n tí wọ́n gbọ́ yìí ni o lẹ́tà yìí ń sọ fún wípé idha ja'aka kitabi hada fala tad'uhu hatta taqdam alayhi bọ́ ọba ti ń gba lẹ́tà yìí tọ́tọ́ ń kà tán sì máa bọ̀ wá mi eré Abu Ubaida Abu Ubaida wá dáhùn ńgbà tó ka lẹ́tà ó ní mọ mọ nǹkan tí àbúrò mi ń gbá lérò ó náà wàá gbélé tàpàdà yìí pé yá amiral muminin inni kuntu fi amri min umuri muslimin wa fi jundin la ragbata li an atrukahum alamari mumini mùsùlùmí òun lẹni máa mójútó ń bì mo sì wà pẹ̀lú àwọn èèyàn kan tí a ń bẹ lójú ìdójúkọ àwọn ọ̀tá tí ẹni kẹsìn ọlọ́run ọba kọ́mọ̀ sí í mo wà pẹ̀lú wọn báyìí ìyìn sì wà ní fẹ́ firú àwọn èèyàn ilẹ̀ kọ́ wa jẹ́ wípé mò ń sá fún nǹkan tí ń bẹ mo mọ tí ń bẹ lẹ́mìí wọ amílù mọ̀mìnì tọ́yì abúbẹ̀rẹ̀ àṣọ tán ọwọ́ abọ́ta ọwọ́ akógbó mùsùlùmí jọ nínú àjàkálẹ̀ àrùn náà fa khotoba nas ọwọ́ bẹ̀rẹ̀ sí ń bá wọn sọ̀rọ̀ wípé yá ayọ̀ nas. إن هذا الوباء رحمة من ربكم ودعوة نبيكم وقبض الصالحين قبلكم ibiti nkan ti wá dérè ẹ̀yin ẹ má bẹ̀rù o ṣe é mọ̀ pé à ń bẹnu àjàkálẹ̀ àrùn báyìí wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ kọ́kọ́ lọ rè gbọ́yé rahmatu min rabbikum ìkẹ́ni fún ẹ̀yin mùsùlùmí látọ̀dọ̀ Ọlọ́run à ń bọ̀ lọ́wọ́ gbẹ̀yìn wọ́n túbọ̀ òdòdó bẹ́ẹ̀ lé ní o wípé ẹni ìgbóná bá ẹni tí àjàkálẹ̀ àrùn bá pa tó jẹ́ mùsùlùmí kí ni tí ànábì sọ pé yóò rí lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tí ò sì bá ọmọ mẹsẹ̀ ṣùgbọ́n sàṣàrà ń gbé ikú rẹ̀ gbàbẹ̀ lọ ojú kanu ìkẹrin látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala wa da'watu nabiyyikum àdúrà sí ni tí ànábì yìí ṣe látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala wípé mo fẹ́ kọ́ ọba ń kéwú mọ̀ ìdú gbogbo mà lọ lálẹ́ kìámà àwọn sì ní kó o jẹ́ wọ́n pọ̀ jù lálẹ́ jannah ọlọ́run ní kò burú mo gbà bẹ́ẹ̀ ń sì kẹ́ wọn ń jẹ́ wọ́n pọ̀ jù lálẹ́ jannah ṣùgbọ́n wọ́n fi ojú wọn rí mọ̀láyé lára tí ó pa wọ́n jù nígbẹ̀yìn ìgbà àtọ̀rún àjàkálẹ̀ àrùn wàtọ́rùn àti ìfìbọn fọ́ni nífun ìfibọ́ǹbù jani yálàyàlà yóò ṣẹlẹ̀ sí wọn nígbẹ̀yìn gbà ànábì ní ọtẹ lọ́rùn wọ́n sàmì ọ̀bọ̀lá lìjẹ̀ náà salawatullahi wa salamu alayhi eléyìí ń túmọ̀ rẹ̀ fún wọn gbogbo tún sọ hadith náà ní padà ń dá wọn padà sí wà qablu salihina qablakum ó sì jẹ́ ń fi máa tètè máwọn ẹni rẹ̀ ọ̀dọ́ nínú àtò tìlọ náà ṣáájú yín tọba rí bẹ́ẹ̀ allahumma qsim li abi ubaidata nasibahu min hadal waba wal ahlihi ọlọ́run ọba o ìpín tèmi náà ń bi àjàkálẹ̀ àrùn pín fún mi àtàwọn ará léèmí bí táwa ń bọ̀ nù à ń bọ̀ o ṣe é pé àwọn ní à ń bẹ̀ pẹ̀lú sàásálàm nígbà tí àyà ń pé wala tulqu bi aidikum ila taluka gbogbo ń tẹ́ bá rí pé ó lè fa ìparun fún yín E ma wọ ẹ̀mí ayé lọ bẹ o kọ̀pẹ́ rẹ̀ àwọn ìrùmìnì ní pé kó chíǹjì ta ibi táwọn èèyàn wà ní wà bá ṣùgbọ́n chíǹjì wọn kúrò ń bi ẹ̀gbẹ́ omi nítorí pé ń kó ọ̀pọ̀lọpọ̀ wàhálà sínú àti àjàkálẹ̀ àrùn yóò máa oní tábìlì mú sọ̀rọ̀ o oko ọ̀sọ̀kalẹ̀ ọgbà lílọ nígbà tí ó dìle tú inet zawjatu kíní yẹn ti mú ìyàwó rẹ̀ náà ó ń tọ́jú ẹ̀ ó náà dásẹ̀ lé nǹkan àgùn ó náà ní ìfura wípé ó náà ti pínpín tó ń bi kíní yìí ìyàwó rẹ̀ kú Abu Hurairah náà kú fàjá àbádà Mu'adh ibn Jabal Mu'adh náà bá tún gbà pé fàkọ́tọ̀ bá nas Mu'adh ibn Jabal náà bá tún bá òyìn sọ̀rọ̀ ismiru sùúrù ni ẹ ṣe o ẹ̀bọ̀ lẹ́yìn tọ́lọ ní òmù yóò mú o sáàjì la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam nítorí tí wọ́n ti sọ pé ní bá ṣe pẹ̀lú àjàkálẹ̀ àrùn àti afẹ́fẹ́ inna kulla shay'in khalaqnahu bi qadar ẹni tí a bá rán ikú rẹ̀ mọ́ kọ́dàkọ́dà ọmọ gbẹ́nu wo lẹ̀ yóò mú mbẹ́. muhammed náà bá wọn sọ̀rọ̀ ẹ lọ́wọ́ mọ̀ pé kíní ìkẹ́ni látọ̀dọ̀ náà báyìí àdúrà nàbìyìn bákan náà ìntọ́lọ́sì fi máa padà kó àwọn ẹni rẹ̀ sọ́dọ̀. So òun náà ní tọ́ba ṣẹlẹ̀ a máa fi píkì àwọn ẹni rẹ̀ kọ̀ọ̀kan kúrò lórílẹ̀ tẹ́ẹ̀tù lórí irú wọn mọ́. Allahumma qsim li Mu'adh bin Jabal nasiba min hadha al-waba' wa li ahli bayti ọ̀rọ̀ wọn bá wò jẹ́mi náà gbà pé tèmi nínú àjàkálẹ̀ àrùn yìí mọ́jì ò jẹ́mi ẹ̀kẹ́ náà àtàwọn alẹ́ mi fa usiba waladuhu Abdurrahman abamọ́ ọmọ ẹ̀lọ́kọ́ mu famat omu Mu'adh náà famat. àwọn bọ̀ kọ́bìnrin Walid lọ́pàdà kó àwọn èèyàn kó láàrin ṣùgbọ́n sáàbì kan kọ̀dí já Amr ibn As Abdullahi eh, Amr ibn As já Misra ghaziyan fa arsala ilayhi junud Misr anna bi Misra waba'an ó ti ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ náà pẹ̀lú Amr ibn As tó náà ń bọ́ ní Misra báwọn wọ́n ní wàhálà ń bẹ tí ìṣẹ̀lẹ̀ lọ ń bẹ amúrù ní là èmi ọ̀wọ̀ bẹ̀ ń tèmi torí ntọ́lọ̀ ń bá ti pín mọ́ mi kò sẹ́ni tó lè bá mú kú ntí ó sì pín mọ́ mi kò sẹ́ni tó lè lè mọ́ mi àwa ń bọ̀ àwọn kankan bẹ̀rẹ̀ sàǹtì aṣọ ọ̀lẹ̀ pẹ̀lú àádìwà wàlà píyàrọ̀ wàlà sọ́fọ̀rọ̀ kò sí ti ń jẹ́ pé àrùn máa ràn ah sahabat tahu sawi hada min hadis Abi Hurairah hadis Bukhari sahih dan Muslim wa dan Bukhari kẹ́ni kọ́ rò pé ah mo sì fẹsẹ̀ kọ́ ìní bábára mi lé tàbí mo ti tàmá gbá bí nǹkan ṣe rí nǹkan ó rí báyìí kí nǹkan wá rí bó ṣe ro ànábì ni kò nítumọ̀ kankan nǹkan kọ́ dé nǹkan orí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀ọ́ká ìsìwá mẹ́díà ìkú ọ̀dọ́ àwọn ẹni ó ń kọ́lí sẹ́ẹ̀rí pọ̀ náà ti ní yóò rìn rán àbínilá àdìwà nígbà táwọn gbọ́dọ̀ ìfì bọ́ ìta wà ní wípé wà fárọ̀ minal majidumi kàmá tẹ̀fírù minal asad níta mi fi parí ẹ̀rù ṣùgbọ́n tọ́ ọba rẹ ni tí ògòdò bá mú bó o ṣe lè họ fún kìnìún ní kọ́ họ fún o má dúró de o ìbẹ̀rẹ̀ kò tú ìparí ìparí kò tú ìbẹ̀rẹ̀ bákan náà kí ni ìdájọ́ ẹni tọ́jọ́ wípé wà báwù ti ṣẹlẹ̀ nílùú ibi tó wà ó ti ṣẹlẹ̀ nílùú ibi tó wà òun wá ń gbèrò láti kúrò nílùú fún bùkátà kásìkejì ó ní ọ̀rọ̀ ìwọ́lù àníyàn pọ̀ ń fẹ́ kò ti ṣáájú ṣé nòjìlísòwò àádọ́ náà masala kan bákan náà bí wà báwù bá wá ṣẹlẹ̀ nínú téèyàn wà bí irú ẹ̀bù láì tó tún ṣẹlẹ̀ náà kọ́ńtírì mi tọ́jọ́ ṣẹlẹ̀ papọ̀ ṣé mọ́tò ń wọ̀ náà ń bẹnu ilé ìwọ̀n náà ibi tí sì ń lọ ibi tí wẹ̀ ṣẹlẹ̀ náà ni tó ń lọ ibi tí sì ti ń bọ̀ ibi tí àìṣẹlẹ̀ náà ni ti ń bọ̀ kí wá ni tọ́fà tí à ń sọ̀ hábà ìfi ń ṣe báyìí bákan náà umar ibn khattab rọ́dà tàràdọ́ nadimana daimatan shadida ala annahu rọ́jà ó tún padà kábàámà nípa pé òun padà tó sì fẹsẹ̀ múlẹ̀ dọ̀dọ̀ rẹ̀ sótún kábàámà lẹ́yìn ìgbà tí èèyàn gbọ́ pé ànábì sọ nǹkan kan tó sì wàá ṣe déédéé ráyù rẹ̀ tọ́tẹ̀lé gbogbo àmàsáìlú ìpátá ńlá wàá yànnànà tẹ̀tìkánná tẹ̀tìkánná fèlè kútùbà tẹ̀lẹ̀ إن كان في العمر بقية اللهم اجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه الحمد لله رب العالمين الحمد لله الذي خلق الخلق لعبادته وطاعته أحمده وأجلله وأعظمه وأثنى عليه بما هو أهله ولا أحصي ثنا عليه بل وسبحانه وتعالى كما أثنى على نفسي وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة إيمان أوصيكم ونفسي بتقوى الله بهذا أوصى ربنا سبحانه وتعالى الأولين والآخرين وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم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 وجعلوا ونعتوا بأنه بالمؤمنين رؤوف رحيم كيف لا وقد يلح على ربي سبحانه وتعالى كثيرا أن يجعل أمته شطر أهل الجنة بل قد سأل ربه سبحانه وتعالى المزيد على ذلك فقبل الله سبحانه وتعالى من وجعل موت كثير من أمته في الطاعون والطعن ولكن إذا وقع هذا البلاء أو هذا الوجع أو هذا الطاعون بأرض من أراضي الله سبحانه وتعالى من أرض يعبد الله سبحانه وتعالى عليها ما الذي قضى لنا رسول الله صلى الله عليه وسلم وحكم به لأهل هذه المدينة أو لمن كان خارج هذه المدينة عباد الله فهذا موضوع النزاع بين أهل العلم من صحابة رسول الله صلى الله عليه وسلم ومن غيرهم ولكن نسلككم إلى ما جاء في الصحيح من البخاري روى إياه من حديث ابن عباس رضي الله تعالى عنه فيما قد ذكره رسول الله صلى الله عليه وسلم أنه سيأخذ هذه الأمة موتان فالموت غير موت فموت كل شيء تسبب كثرة الشهداء من هذه الأمة لذلك جاء بضم الميم موتان وقد ذكر رسول الله صلى الله عليه وسلم هذا من أشراط الساعة ومن علامات قيامها عباد الله قد وقع بين جيش المسلمين وبين جيش الروم غزوات عديدة كثيرة لكن كتب الله سبحانه وتعالى النصر أخيرا لعباده المؤمنين كثر الموتى وكثرة الجثث حتى توخبت الأرض وتلوثت فبعد هذا أخذ الهواء نصيبه من هذا الأمر حتى تسبب الوباء والوجع والطعن بالشام في أواخر سنة ثماني عشرة من هجرة رسول الله صلى الله عليه وسلم من مكة المكرمة إلى المدينة المنورة ولكن قبل خلافة عمر قد جعل أبو بكر رضي الله تعالى عنه على جيش المسلمين بالشام خالد بن الوليد لخبرته بما تعلق بأمور الغزوة وكذلك لما تولى الخلافة عمر بن الخطاب رضي الله تعالى ارضاه غير هذا الأمر وجعل أبا عبيدة أميرا لجيش المسلمين ولكن بعد أن توفي كثير من المسلمين وفارقوا الحياة اشتبع على الناس قسمة مواريثهم فقام أمير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى ارضاه ليقسم هذه التركات ويرد على المسلمين أمورهم على خير وعافية وجمع وجاء المسلمين من صحابة رسول الله صلى الله عليه وسلم ومن بينهم المهاجرين الأولين ووجهاء الأنصار وكذلك ما نشخة فتح مكة من صحابة رسول الله صلى الله عليه وسلم فخرج بهم المدينة قاصدين الشام حتى بلغوا موضعا يقال له سرب هكذا بين هذا الأمر أبل ابن عباس ولكن لما نبل خبر إلى اهل الشام وخصوصا رئيس الجيوش أبي عبيدة ابن الجراح رضي الله عنه أرضاه جمع رؤساء الأجناد لمقابلة أمير المؤمنين وليردوا عن دخول الشام وليخبروا عما وقع بالشام من الوباء والوجع فلما أتوا أمير المؤمنين أخبروه بأن بالشام وباء ووجعا وتوعونا على اختلاف الروايات ولكن كل على شيء واحد على أن الوباء قد انتشر وعم الشام بأجمعين وعلى هذا قام أمير المؤمنين عمر بن الخطاب وطلب دعوة المهاجرين الأولين لما لهم من السبقية إلى هذا الدين شاورهم في هذا الأمر أقدم الشام أو أرجع بالناس إلى المدينة وانقسم الناس قسمين ذهب بعضهم وانقسم الناس قسمين ذهب بعضهم إلى أن لا يرجع أمير المؤمنين لأنه خرج لأمر عظيم ولإصلاح أمور المسلمين فلا نراك إلا أن تدخل الشام وتقضي حاجتك وقال بعضهم لا نراك إلا قافلا إلى المدينة لأن معك بقية أصحاب رسول الله صلى الله عليه وسلم من المهاجرين الأولين والأنصار ولا نريدك أن تقدم الناس على الوباء فإذا قضى عليهم الوباء فما الذي يفتي الناس وما الذي يبين للناس أمور دينهم ومن يبصر الناس على أمور دينهم وبهذا شاور أمير المؤمنين المهاجرين الأولين انقسموا قسمين وشاور الأنصار وسلكوا مسلك أسلافهم وكذلك جمع مشيخة مشيخة فتح مكة ما اختلف عليه رجلان من هؤلاء وبهذا عزم أمير المؤمنين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 يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد عباد الله كان أصحاب رسول الله صلى الله عليه وسلم على خير كبير وقد سبقوا هذه الأمة إلى هذه الفضيلة العظيمة حتى أثنى عليهم رسول الله صلى الله عليه وسلم لو أن أحدنا أنفق مثل جبل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفه أي نصفه صلوات الله وسلامه عليه عباد الله إذا انقسم هؤلاء قسمين وهم وجعوا هذه الأمة ولهم سبقية فما بال أحدنا ولكن لا بد للمؤمن الذي يريد وجه الله أن يدور مع الدليل الصحيح الصريح حيث دار وبهذا رأينا أن رسول الله صلى الله عليه وسلم قد أعلم هذه الأمة وأشعرهم بما يكون عليه أمرهم وبما يكون عليه صلاحهم ونجاتهم إذا وقوا بأرض كانوا بها هذا الوباء أو هذا الوجع ما زالوا على هذه الحال فجاءهم عبد الرحمن ابن عوف رضي الله تعالى ارضاه وكان متغيبا لبعض حاجتي فقال إن لي في هذا علما إني قد سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا وقع أي هذا الوباء بأرض أنتم بها فلا تخرجوا منها وإن وقع بأرض وإذا سليتم به بأرض فلا تقدموا عليها وقد جاء هذا مصرحا من عبد الرحمن بن عوف فبهذا حمد أمير المؤمنين عمر أمم بن الخطاب الله سبحانه وتعالى على أن وافق رأيه ما قد جاء رسول الله صلى الله عليه وسلم في هذه القضية وبهذا جزم على الرجوع بيد أن أبا عبيدة قبل ذا قد سأله بأنه هل يفعل هذا فرارا من قدر الله سبحانه وتعالى فقال له أمير المؤمنين متعجبا بل نفر من قدر الله إلى قدر الله عباد الله لماذا نهانا ربنا سبحانه وتعالى من إلقاء أنفسنا في التهلكة ورأينا من أصحاب رسول الله صلى الله عليه وسلم يدعون لأنفسهم أن يأخذوا نصيبهم من هذه المصيبة ومن هذا الوباء هكان رسول الله صلى الله عليه وسلم يستحثنا على مثل هذا الصنيع أو منعنا عنه هذا شيء لابد أن نبينه لما جاء من خطبة أبي أبيدة بن الجراح رضي الله تعالى عنه عندما خطب الناس ويريد أن يصبرهم ويتصابروا ويصطبروا على ما جمع البلاء وكانوا بأرض الشام فقال يا أيها الناس الناس إن هذا الوباء رحمة ربكم ودعوة نبيكم وموت الصالحين قبلكم قبل أن ينزل من أعلى المنبر دعا الله سبحانه وتعالى أن يمكنه حتى ينال نصيبه وقسمته من هذا الوباء حتى أصيب أبو عبيدة بن الجراح بهذا الوباء ثم فارق الحياة ونال خيرا كثيرا عند الله سبحانه وتعالى وقد رأينا صبر أما أمر بن الخطاب أم وقد رأينا صبر عمرو بن العاص رضي الله تعالى أرضاه عندما جاءه مثل هذا الخبر وكان يريد مصر وجاءه خبرا ونما الخبر من آل مصر أن الوباء كان بمصر لكنه أصر على الذهاب وعلى الدخول المصر بقوله والله والله ما قدره الله سبحانه وتعالى لنا لابد أن يصيبنا وما قدر أن يخطئنا لابد أن يخطئنا وكل هذه الأمور سنبينها إن شاء الله تعالى ما حكم الدخول هذه الأراضي أو هذه الأرض التي وقع بها هذا الوباء وما حكم الخروج من مثل هذه الأرض وإذا كان هذا الوباء بأرض كان المسلم بها وكذلك كان بأرض يريدها مسلم هل يجوز له أن يقدم عليها أو هل يجوز له كذلك أن يخرج إليها كل هذا سنبينه إن شاء الله تعالى في الخطبة القادمة إن كان في العمر بقي اللهم ربنا ثبت أقدامنا وانصرنا للقوم الكافرين اللهم ربنا ثبت أقدامنا وانصرنا لكم الكافرين واجعلنا وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز الإسلام والمسلمين اللهم عز الإسلام والمسلمين اللهم عز الإسلام والمسلمين اللهم اشتد لنا البلاء اللهم قد تكلب لنا الأعداء من كل جهة اللهم انتقم لنا اللهم انتقم لنا وانتقم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنات في كل مكان اللهم ربنا خذ زمام هذه الدولة لعبادك المؤمنين اللهم خذ زمام هذه الدولة لعبادك المؤمنين اللهم من أراد بدينك وبسنة نبيك وبأعراضنا نحن المسلمين اللهم اللهم ربنا عليك بهم أجمعين اللهم أحسم عددا وقتلهم بردا ولا تبك من أحدا اللهم ربنا مكنا ولا تجعل مصيبتنا في ديننا اللهم ربنا لا تجعل مصيبتنا في ديننا اللهم ربنا آمنا في أوطاننا اللهم ربنا لا تولي علينا شرارنا يا أجود الأجودين ويا أكم الأكرمين عباد الله واعلم أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ في بنفسه وثنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقولة صحيحة ثابتة من نسي الصلاة عليها خطئ طريق لجنة اللهم صل وسلم وبارك على النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن المبعوث رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا مؤبدا